فإنك غفور وما كان من مولى فإنك مولاه وأنجئ لنا منك المصائب كلها وحقق لنا فيك الذي قد رجعناه وأفضل علينا ذلة سترك وكفنا آمين من الصور والمكروه ما نحن نخشاه وأنزل علينا العز يا من بعزه سبحانك سبحانك وأنزل علينا الفضل يا من بفضله جل جلاله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زال الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته أشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أولا يفهم بلدها تجوى المسلمين الحمد لله أنت الذي كنت جاري فعلا النبي صلى الله عليه وسلم أن يبادد عن لا تبع من جاك صلى الله عليه وسلم إن كان لقيمة النبي أنا من جاك يا بوه أوان بيو إنه داني كثيرة àwọn tí wọ́n bí wà lè kálẹ̀ yìí wọ́n ní okùn kèrè gógùngbògùn kọ́mọ̀nì ìdí ó ti kò wá àwọn òyìn bí wa tó kí wọ́n ti sábà bí yíwá yìí wa tó ti mú wọn sọ́dọ̀ ọlọ́run bá lè kẹ́ gbogbo wọn àwọn tó ṣẹ́kù nínú wọn dákùn àrin àwọn wọn yìí òun náà ni ààrẹ wa àgbààná bàbá wa aláàbùkù aláàzíz àríṣekọ́lá àdàwó ọlọ́ba ni bàbá wa ọ̀ pé kú ní ìsinmi fún wa bá ní iṣẹ́ àgbẹ̀ náà ní ibùgbé wa lóòtítọ́ ìdáwọn àgbàlagbà máa ń sọ fún wa wọ́n ní òbí ni kò wọ́n ní wọ́n jù bàbá àti ìyá wa lọ ṣùgbọ́n bàtà délé ìṣòro àwọn àfáàtì wọn kọ́ wọn kí wọn rí ìkálẹ̀ ìta abáńdẹ̀ ni òbí ní ju òwò ní lọ bàbá àti wọ́n ju àwọn àfáàtì àkọ́ wọn kí ó lọ wọ́n ju àwọn ọ̀gá wa tí wọ́n kọ́ wa níṣẹ́ lọ wọ́n ju àwọn tí wọ́n kọ́ wa ní lọ ọmọ nílà ní wọ́n kọ̀ọ̀bọ̀ búkà aláta àkùrú ilá ìyá wọ́n bí wá tí wọ́n bá láwọn dà àwọn náà nìyẹn àwọn òǹdí wa lòkè lókè kankan ò lè gbé mi lẹ́yìn wọn ló tó wá kú àwọn àbá wa láti kí wọ́n níbo ni tí wọ́n ní oṣù wà sí ìdáyé tí ó fi wá kí ń jòwé àwọn àgbàlagbà tí wọ́n sọ wípé bí a bá ti ń gbé òǹdíwò àti òwò ni òwò ni láàmà pé nàmbà 1 àwọn àgbàlagbà ní òǹdí lòótọ́ òwò ni

àwọn àfẹ́ẹ̀sì arìmanyá máa jẹ́ wèé ti àgbà ọmọ lọ́wọ́ ọlọ́run ọlọ́dọ̀ ọlọ́dọ̀rùn ìdáwádìí àwọn àfáwà bá ní kẹwàá ò àti òtí ni wọ́n lọ́wọ́ ọlọ́dọ̀ bàbá wa gbà ní máa lù láàárọ̀ bí bàbá orísun ọmọ ọlọ́ba ní ìgbàgbọ́ wọn wọ́n kọ́ bá bá bá bá wọn kẹ́ lọ́dọ̀ wọn bá dẹ́dà àti tí wọn tẹ́lẹ̀ ọ̀rọ̀ wa ní olùkọ́ àgbà yóò tẹ́lẹ̀ bàbá wa tàbí nínú ọ̀rìn káàkiri àti bẹ́ẹ̀ ọba dẹ́dà ọmọ wọn ju àwa lọ bá lè gbàgbọ́ àwọn bàbá yìí o ṣe kú sinmi fún wa ṣe àlìjẹ̀nù náà ní ìgbògbé wọn àwọn tó wá sẹ́kù nínú àwọn àfa wa wọn lọ́dà yìí kàn tẹ̀lé má ti kọ́ owó dárò apáta ṣe aburú kò sẹ́ tí ọ̀gá jùlọ má ti fi léde wọn ọwọ́ láti bàbá wa àgbà orí ayé orí ayé àwọn aláìlẹ́gbẹ̀ẹ́ mi mo wà ní Egypt tí èdè ìkòsù kan mo bá bàbá mbẹ àǹtọ́rọ̀ ní Amẹ́ríkà mo bá bàbá mbẹ ní UK mo bá bàbá mbẹ mo ní à ọ̀dà bàbá yẹn ti tàn ẹ̀tún wá jẹ́ bàbá àwọn èwe ẹ̀yí fi ojú lé wa ẹ̀yí fi ẹnu lé wa ẹwà kó wa mára ọlọ́run mọ̀ bí ọdún wà dàbí kàfí rẹ kò sí bẹ́ẹ̀ yẹn ti máa ṣe tó tí ó máa tẹ̀lé dúkìá rẹ̀ dúkìá náà wà láwọn àyè kẹfẹ́ yóò lè sí mẹ́ méjì náà sì dúkìá ẹ̀dà èyí tí mí àlèjì mi gbogbo tọ́nà ti mo wá padà lótìtọ́ ní ìtòlé ìlábáwá ṣùgbẹ́nu mi ọgbà kí n tó níwájú prọ́fù wọ́n ní máa àrọ́ fúrọ́ bí láúlà ìmọ̀rọ́ bí Àrùsọ́lá, máa àrọ́sù rọ́bì mo wá dá olùkọ́ àgbà wa bàbá àwọn pátápátá dá bá ń sọ̀rọ̀ tí ó ní ìkàlẹ̀ ìwé ìsìn wọ́n máa ní prọ́fù rẹ̀ bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá fún èèyàn lórí pòfẹ́sọ́ pòfẹ́sọ́ṣìpù tí wọ́n bá ní kéèyàn wá gbà wọ́n wá ní mọ́wùlẹ̀ ẹ̀kọ́ kankan ẹkún ni ọmọ wa tó kó fi gbà yọ́ gbà pòfẹ́sọ́ṣìpù kò ní kú omi kankan lára ẹ̀ pàápàá ọlọ́run bí á gbà lọ́dún àtúgbà yí ah, mẹ́jà wá yí sí lọ́dún tí ń bọ̀ mọ́ wà gbà náà sí àyí ọlọ́dún lọ́jọ́ mo wá padà sínú olé wípé gbogbo àwọn tí wọ́n ti ara bàbá wa àrífikọ́lá jáde lọ́mà mẹ́jẹ máa sọ fún kọ́rọ̀ Ní àwọn náà ma kò lè sún gbangba mm. torí pé ìbànújẹ́ ó tó pọ̀ sí. Mọ́sùn wájú ẹ̀dí gbangba tẹ́ máa sọ fún ọlọ́dún dákùn àmín ọlọ́njọ́ dákun àkó ìsínú àbò ọba dẹ́dà kọmọba ní kíèsí ẹ̀rí ilẹ̀ kọmọ kíèsí ẹ̀kúròkè kọmọ kíèsí ẹ̀yìn náà tó ti wá ní ẹ̀kẹ́ẹ̀kẹ́ẹ̀ká ọmọ ọmọ ọmọ ọmọ tó ti ń bẹ ọlọ́run báwò má ti lè pa ọlọ́run ní kẹsí rẹ̀ má di ó di ìta abú ọlọ́run ní kẹsí rẹ̀ má di ó lé tẹ̀wọ́ àmà ṣàndẹ́ láṣẹ́wọ́n wọlá wọlá wọlá alájáàkì lọ́tọ̀ wípé ọba dẹ́dà tó gbé kalẹ̀ fún dáadáa báyìí kọ́mọ̀ bá dáadáa náà lọ́wọ́ lẹ́yà mo tún wá bẹ̀ gbogbo ọmọ wa pátá tẹ̀m̀bẹ̀ ní ìjókòó ogun ní gbójú ọmọ yìí wọ́n ní káàkótọ́ ọmọ ni ọmọ ń tọ́jú rẹ̀ abẹ́rẹ̀ ẹ̀tẹ́ mílíọ̀nù àlójúmọ́ ọdún kẹfà tí sọ́mọ yẹn ti rìn abẹ́rẹ̀ yẹn kọjá yìí láwọn yóò

Yorùbá náà ní tọ́bá wó kàrí kúrò kọ́rọ̀ mú wà láì Yorùbá ní mú ìrìnmúlù ní ìgbà ní mú fún ní ìgbogbo tí wá sọ ń bí tí ó bá kílà tí ń bá rí bàbá jẹta tó lè bá ń tó tọ́ tí ó fi Yorùbá ti ẹ̀gbẹ́ kalẹ̀ jẹ́rìí iṣẹ́ ẹbí yóò fi gbọ́yé àyèwà o tí mo bá ti bàbá jẹ̀bú tí ó lè bá ń gbé kalẹ̀ pẹ̀lú èdè wọn ayé rẹ̀ jẹ́ kí ni ó wà ó ayẹ̀ sílẹ̀ o ọlọ́run dúpẹ́ o alhamdulillah alhamdulillah

ọlọ́run wá jọ wá dákan torí tí a máa sọ ní wípé wọ́n tẹ bí ìyàn lè gáràjì tí ó rí hmm. ní ló jẹ́ káàkiri máa fún bí wọ́n ti bí àánú ọmọ géètì ní ah. ọmọ bọ́stọ̀ọ̀bù ní mí ah. ọwọ́ tí ń sọ̀rọ̀

ọlọ́jọ́ bẹ́ẹ̀ kejì ó sì mọ́ pàápàá kí ni ìlú òkè ọgbọ́ ọlọ́jọ́ gbogbo àwọn àfẹ́ẹ̀sì ọlọ́mọdé ìsìn wọn àmín gbogbo àwọn àfẹ́ẹ̀sì ọlọ́mọdé ìsìn wọn àmín mẹ́ta òbèrè kú lẹ́nu wọn wọn dáadáa ní kẹsẹ̀ ìdí ọmọ ẹ̀jẹ̀ kẹsí àbí ń sọ̀rọ̀ lẹ́nu òun ni nǹkan tó jẹ́ wípé ah kò sí ọgbọ́n kan sí kejì tí ọba máa jẹyọ àwọn tí wọ́n jẹ́ aláàbọ̀ làákàyè nínú ọ̀nà wẹ̀rẹ̀ ẹ̀sìn tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá ti lọ wájú ẹ̀yìn wọ́n máa lọ níjọ́ àná bẹ́ẹ̀ àgbàlagbà bá sọ̀rọ̀ a máa gbọ́ ní àárí tí fún ní àdékẹ́ǹdì lónìí ibẹ̀ lọ méjì ó ti máa fún ẹlẹ́sì wọ́n ń sọ fún pé bọ́ méjì bá lásọ bí àgbà kò lè lẹ́sì bí àgbà fún ìparí ọ̀rọ̀ ọlọ́gbà náà létí sáàtò wéèrè fẹ́ èkìdá ìrẹsọ́rùn wọ́n ń sọ fún wípé ṣe sùúrù ẹjọ́ mẹ́mọ́ wà ẹmọ́ járí ìdùnnú ló ń di àgbà olóòrùn ló ti bá yí wọ́pì àwí arúgbó tí arúgbó lọ́gbọ́ ọkú tó láwẹ̀ nígbàtá onígbàtá iná bá ti sọ wípé ìdùnnú ń di àgbà tẹ́ ẹ̀jọ́ ìjà wọn kéde ẹ̀mọ̀ gbàwẹ̀ lẹ́yìn ọlọ́run jẹ́ àwọn nǹkan yìí agbùkátà kí a sàlàyé rẹ̀ bí a nítà sọ́làmù ti fi wá tó rẹ̀ o náà ni ọkàn ìwé ọkàn ìwé bàbá wa ọkàn ìwé màmá wa kí ìbéèrè tọ́bíkì ọ̀hán jẹ́ wípé mẹ́nuhun awòrìyà ọlọ́ àwọn wo gan lọ́rí ọlọ́ sọ́lọ̀ lọ́rẹ̀ só ní bákan náà ìjọ́rí ọlọ́run tí wọ́n a máa jogún rẹ̀ bákan náà bóò nìtẹ̀yìn èmi àti yóò ṣe rí tí n fi ní síbànújẹ́ para mi lórí ẹ̀ṣẹ̀ kẹtí mọ̀ wà lórí ẹ̀tọ́lọ́wò tí ìgbà ṣùgbọ́n jíkù àwọn nǹkan yìí òun ni ó

yálà wọ́n pàdé ìrọ́lá ní ìyàmá yìí àìní tí wọ́n sínú ìpayà wọ́n ò sì rí wà ní ìbànújẹ́ ọlọ́run sọ̀rọ̀ ìtàn ọwọ́ dàbẹ́ pé gbogbo wọn wá ń béèrè pé ìdán rọ́bàná mẹ́nu ohun àwòrìyá ò ẹ̀hùn gan lọ́rẹ́ rẹ̀ àwọn orí ni ó lọ́rẹ́ rẹ̀ ní nǹkan bíi ṣe ló ti tó 20 years 1997 mọ́mọ́ lọ náà 29 years mọ́mọ́ ṣe wá sí ní Ìbàdàn náà ti ọ̀dọ̀ wa ní bí bá ti fóònù ṣọ́ọ̀bù wa mọ́ wọ́n ti wá sí ìjọ kan awádìí ọ̀rọ̀ táyà mọ́mọ́ mọ́ wọ́n sọ̀rọ̀ ìgbé táyà mọ́mọ́ kò sí tó lé ń bẹ̀ bá ní ìsọfún àwọn ẹ̀ẹ̀kan láàfọwọ́ jẹlẹ̀ kọ́dà kìí zẹ́ẹ̀lẹ̀ bá bá ti zẹ́lẹ̀ gbọ́n ọwọ́ báyìí ojú láàmà mú lọ tàbá ti fi ra ojú tán a sì fi ra ọwọ́ dọ́rùn ọwọ́ kọ́dà kò dé ìgbùnwọ́ lọ́bá tán bàbá kan wá jìdè láàrin àwọn èèyàn bà ní àbá ẹmọ́bìnrin o káyà mọ́mọ́ lẹ sàlàyé ohun gbogbo mọ́sára sí owó pé à sẹ́yìn kéwù ní bàbá lọ́wọ́ gbà ló ga tó bá ọ̀rọ̀ yìí mọ́sáwọn àlẹ́lú báyìí bàbá ní ẹ̀bá bí mílíọ̀n tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ tó bá di ọ̀la àfá àti ìbẹ̀lẹ́gbẹ̀ ilé mi bí nóòtì ẹlẹ́ẹ̀kẹfà láwà báyìí tí ń kọ́ mítà àmọ́múlò mọ́ pàkọ̀kọ́ tó kún ìkẹjì ẹlẹ́ẹ̀kẹfà láfáwọn látàrí tí ó kọ́tẹ̀ fún méjì ìgbà kò lè jọun ọ̀rọ̀ náà ní pẹ́ta lọ̀rí ọlọ́run kìí ṣe rárá rẹ̀ kìí ṣe ń tá àkọ́tò bí i ní òjò ọba dẹ́dà lọ́dàn fún rárá rẹ̀ ènìyàn wà wúra ní pé tí mo wà náà tọ́lọ̀ ń sọ yìí

àṣepé nǹkan méjìlá bí ìdọ̀rí ọlọ́run alìkì ìmánu wà tẹ́kùwà ìgbọ́lọ́run ọba gbọ́ tí ó ma bí ìpayà ọlọ́run ọba fúnni ẹ ń bá ti gbọ́lọ́run ọba gbọ́ kúlù mọ́mìnì tẹ̀kí ní fọ́wọ́ wáyìí yóò min áwòrìyá ìlà gbogbo olùgbọ́lọ́run gbọ́ tó sì ń páyà ọlọ́run ọ̀kánú àwọn ọ̀rẹ́ ọlọ́run ọba nìyẹn kí wá là anyị. pè ní ìmáàní ìmáàní ọmọ dùn sọ lẹ́nu ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ a ń ní àní àyè ìmáàmù bẹ̀rẹ̀ padà ìgbà pé ìtọ́lọ̀ ń bá ti gbédé ó dùn o ó tún dùn ní o ọ̀dọ̀ ọba adẹ́dà ló ti wá tí mùsùlùmí lè ìgbọ́ ọmọ ológun kéèyàn gbà pé yóò bẹ́ẹ̀ o kí mo wá ń a máa sọ́pọ̀ nǹkan méjì láti ń dọ̀rọ̀ ọlọ́run ìgbàgbọ́ tó nítumọ̀ àti ìpayà ọlọ́run ọba kí là ń pè ní ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ yìí lọ́kọ̀ sọ̀rọ̀ kágbà tí ọba dẹ́dà oní bẹ́ndì àlàmá yìí ẹnìke ìdẹ́dà oní máa dáyà yóò dá ọmọ ọba dẹ́dà nínú ẹ̀mà tó ṣe ibi tí ọmọ ọba jáde lọ́kọ̀dọ̀ ọ̀yá rẹ̀ ọlọ́mọ máa dórí ibẹ̀ kodò láti ilẹ̀ omi títí yọ ó sì dùnú ẹ̀ tàlójó mi wọ́n lójú àkọ́kọ́ fẹ́rẹ́ ọlọ́run fún nǹkan tọ́kùn ní máa lọ máa sáré lọ ó fún ọ̀dọ́ tóbi bó ṣe dorí àkòdòdó ó fún lágbára ìǹkìbá kó lè gbá nǹkan mú ọgbà mú ọdún bá wá ń bẹ̀rẹ̀ pọ́sẹ̀sì iyọ̀ etí iyọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wá dorí ju ọmọ wọn bí kalẹ̀ jẹ̀mọ́ àtẹ̀yàn bá múlé tẹ̀ntì oríṣẹ́kì ọbẹ̀ ṣe búrẹ́dì bóyá fọ́nà náà tí ò tó ọmọ fifteen years ìjẹ́ láàrin ten minutes ariwo gbogbo àdúgbò ẹnu agolo fúláwà ó kòròrò nígbà tí nígbàgbọ́ omi ìfọ́ká délẹ̀ tán ọmọ tí òbí ti fi yàtọ̀ ní ọ̀pá ìlàjì ẹ̀jú márùn ẹ bá múlé ti wẹ́dà ayọ̀mẹ̀dà ọkọ̀ ètò bọ́gbárì wíńdò ẹ̀yọ̀mẹ̀ tọ́ba yìí lọ rè ní àgbàkó jẹnẹrétọ̀ ṣẹ̀fẹ̀ tọ́ba ti tàn báyìí ọ̀tọ̀ lè dí ọ̀tọ̀ láyé ẹ̀yẹ kò ní bálùmà jẹ́ kí lọ́dọ̀ nígbà ṣe ọba nígbà wá ń dá ojú bí èèyàn sí inú ìyá rẹ̀ ìrètí mẹ́ àgbọ́rí wípé méjìlò ní àmàtún ládùúgbò wa wọ́n nítorí nígbàtí abẹ́tẹ̀ ìfẹ́ láti àgbò méjìlò wà láta àmàkù mọ́kọ̀ bí i ṣe ń gbá ní ń gbáwo ẹnìkan wá bọ́ sí mọ́sálásí lọ́bá pé ọlọ́run sì ń lọ́tẹ̀

sábà pé yóò lọ́rùn fún ikẹ́ máa rìn lóòdù tó bá jẹ́ pọ́nà sí òun sókè kọ̀jẹ́ rìn lóòdù inú òsì fún àdúgbò délé bákan náà ara ìmọ̀kọ̀ wá ṣe kó fi parí orí ara wa ó dáwọn nǹkan kan máa dàgbà ara wa ká máa mú ìrún mẹ́ mẹ́ tí wọ́n bá ti dàgbà ìdìkan àti ọlọ́run mọ́dàgbà máa káyọ́ tó ọba ti dàgbà níbi ìkẹ́gbẹ́dàgbà máa o tọ́nà ọba ṣe bẹ́ẹ̀ níta ní ó ṣe wá sí èmi rẹ̀ bí èyí ti wà móríjà títà wọn ní ọkọ̀ ọmọ ní kíláàsì títà ní nǹkan lọ́wọ́ wọ́n mathematics ìfọ́mọ ní móríjà èyí bẹ́ẹ̀ tó gbé dráìwà wọn ní ọwà ọkọ̀ ìbẹ́lẹ̀ rẹ̀ bí èyí rẹ̀ ń bẹ lọ́lọ́dọ́ tó bá jẹ́ pé ní wọ́n ń dàgbà èyí nìkan ó kàn sí ìtàdẹ̀wò kápẹ́ bí ìbá ṣe ń dàgbà láyé ní ọ̀tẹ́ ìjọ́ àtọ̀rọ̀ mi gígùn ẹ̀dẹ́kùn tààlà gbì ọ̀hún tí ó kọ̀bẹ̀. ìgbàgbọ́ yìí ti láti bí ọ̀rí ọlọ́run ṣùgbọ́n nílẹ̀ Yorùbá wọ́n takò Yorùbá ọ̀gbọ̀n fẹ́nu sọ́pọ̀ ìgbọ̀lọ́gbọ̀ kò sì ní tẹ̀lé ìgbọ̀lọ́gbọ̀ ẹ̀yìn bàbá wa ẹ̀ ti wá lórí pọ̀ tí kò sí àlábí iṣẹ́ tó sọ̀kan ní wọ́n máa sọ fún àpé ẹ̀yìn ọmọ ẹ̀rẹ́ kùkú yẹ sọ̀rọ̀ mọ́ ìdí ẹ tí ó kùkú kọ àbáwò lè gbé àmúyùn sọ̀wọ́ àtúwà nígbọ̀mí bàbá ní ẹ̀fọ́ kan ìbálẹ̀ omi tẹ́jọ òkú gidi lẹ́yìn ọmọ ọ̀dọ́ yìí pọ̀lú omi tẹ́jọ òkú fún mọ́ ni kò ní ìdún kọjá ẹnu rẹ̀ akínẹ́jọ́ mi bàbá ní ẹ̀ẹ́dìrẹ̀ ìtàkọ́lá bí ní ìjà ní ìdílé ti láàrí láàrin agbórí tí mo ṣe ta ọba tó di ọdún mẹ́ta lábẹ́ sọ́lá tó ti wá ń gọkọ̀ ọdún ìdí ìṣẹ́ òun tó ti kọ́ nígbà òun ìdí bí ọkùnrin tó ìtàkùrà wọn bí ẹ̀kẹ́

Àti láàrín àǹfààrí gbogbo rẹ̀ lọ́pàá ìbọ́sá láti o, jẹmọ́ tẹ́lì kan bá kúrò àdúgbò wa tó bá ní ìṣùmọ̀ sí wa. Ẹ gbọ́n tó kàlù pọ́ àwọn ìrìn pé ẹ̀rẹ̀ bàtà sí ìgbọ́ràn àgbàjá akẹ́kọ̀ọ́. Bàbá ìmáàmù wọ́n klọ́pù ìtìfà jíà, àárẹ̀ wá dé, àárẹ̀ ìpọ̀, wọ́n lọ́wọ́ ẹ̀kọ́ wá lè sọ̀rọ̀ náà. Ọ̀rọ̀mọ́dọ́ wa ń bọ̀ lọ́dún náà. Ní ọjọ́ jókòó kọ̀rọ̀ sí ìjọ Sunday pé bóòlù àti ìfẹ́ ìgbè preparation for Ramadan ó yẹ ká tún wọ́n ti kù generator ó yẹ ká tún sáfìsì kí nígbà náà nìkan máa lè lóko pé gbogbo ah, tẹ̀sí ẹ̀ ti bẹ̀rù ọlọ́run Ramadan ti ń bọ̀ lọ́dún ọba níyànjú ẹ̀ àmà bá balẹ̀ bá ìbára yìí gan bàbá ìmáàmù ń sáà rẹ̀ láti oṣù mẹ́rin ẹ bá rò láti jẹta ní ọkọ̀ bàbá òun lè sọ̀rọ̀ mọ́ ẹ ah, kó tó di wípé máa jábọ̀ ṣọ̀fẹ́ imam àti jáde sọ́rọ̀ wọn lẹ́yìn tí ọ̀rọ̀ wọn láyé ní sí wọn bàbá wà ní ẹ̀kíkà sí àyíjọ́ náà wọ́n ní ní o ayé ní sí wọn ṣùgbọ́n nígbà yíwọ́n ṣe bóòlù wọ́n ṣe fọ́lọ́wọ́ ayé gbà wọ́n ti kọ́ńtà ayé ẹ̀kọ́kọ́ sọ̀rọ̀ kàtà wọ́n sọ̀rọ̀ mọ́tọ́lá ti jẹ́ àdáadáa wọ́n láti pèsè ni orílẹ̀-èdè àgbẹ̀bọ̀ ni wọ́n gbogbo jẹ́ sọ níjọ́ náà náà 8,500 naira ní adáàpọ̀ ẹnì kan bá ní kò rúrú ká ló máa sọ̀rọ̀ ní ìlọ ẹ̀jẹ̀ dáwó yẹn ná lẹ́yìn bá lérò jọmọ́ pé dáwó wò nígbà tí èsì páàlì wọn fíṣẹ̀ bíi láyé ní ọba bọ́ fíṣẹ̀ bíi láyé bọ́jára yìí wọ́n mú ìmú ìgbẹ́bọ fún bàbá ìmáàmù ní ẹ̀sì sọ́nà bí ráyìn nábì Kùmùrù yẹ́bí àkóso fàáhùn mi ń ha. Kùmùrù yẹ́bí àkóso fàáhùn ويبكي من عواكب اللبيب ويبكي من عواكب اللبيب ويبكي من عواكب اللبيب ọlọ́run wa ìta àdámà mo fẹ́ gbàǹkẹ́lọ́dọ̀ ọlọ́run mo ti tẹ̀lé méjì abẹ́gbẹ̀rẹ̀ ọlọ́run ó ti tẹ̀lé méjì mo wà ní ẹnu ọ̀nà kàbá kan ẹ̀rọ àwọn ó ń pàbùnà ẹ̀yìn òní máa èdè ilé bláàkì náà pọ̀ tí wáìtì náà ti kọ̀ lọ́kùnrin gbẹ́gbẹ́ ní ibi òṣèlú pé yorùbá ní náà dáhùn jẹrújẹrújẹ ìdílé fọ́lọ̀ níbi ọlọ́wọ̀ àyọ̀ndàdé o fún ọgbọ́dọ̀ bọ́gà ni o yóò kú ni o wọ́n gbé pa ni o mọ ọdí ìmàdó àti ìdìmọ̀ ọmọdé àti gbáyìí kò kúkú mọ̀ pé yorùbá ní mẹ́kọ̀ọ́ mẹ́rin ọjọ́ àgbẹ́ ní pé ọlọ́run alágbára ní ọ́ kó kúkú oró kọ́ dọ́mẹ́lẹ̀ báyìí ọ̀gá rẹ̀ hmm. nígbà tí èèyàn tó dá yìí àṣẹ hmm. tó ọba pọ̀ náà ò lè ẹ fún ọ àti tó bá bọ́ ọba tẹ́lẹ̀ ìfẹ́jẹ́ hmm. ìgbàgbọ́ wọ́dà ìgbàgbọ́ ìta àjọ ń sọ lẹ́nu nígbà tá a ìpìlẹ̀ nígbà a sọ fún nípa ìgbàgbọ́ oṣù ọlọ́dún máa ń lè oṣù ọlọ́dún nǹkan mẹ́ta kan bẹ̀ tí máa kà fún yí máa ń kún náà fi wájẹ̀dà aláwọ̀ta lè máa ẹni tí nǹkan mẹ́ta ìbá ń bẹ lọ́dọ̀ rẹ̀ yóò rí adùn ìgbàgbọ́ wàlọ́ọ̀dì ṣùgbọ́n bí láì lẹ́yìn láyọ̀ ìdáwò ìgbàgbọ́ ní adùn wàlọ́ọ̀dì ìgbàgbọ́ ní adùn tí yàn lásán sínú ọlọ́run ní tòótọ́ wàlọ́ọ̀dì Hmm. wàláhì àwọn èèyàn máa gbé àìmọye nǹkan ọ̀sẹ̀lẹ̀ ní tí èèyàn ọba lọ́lọ́ ibi èèyàn náà lọ hmm. tí ó dìjọra wọn wọ́n ní lánàá hmm. ọmọ lónìí wọ́n ti fún wa wọ́n wọ́n gbé wá lọ́nà tó jẹ́ wípé ààyè bọ́mẹ̀ àákẹ́gbà bẹ́ẹ̀ náà ni jẹmọ́ra ọlọ́run tí ajẹ́jẹ́ o ọlọ́run jápò tí ajẹ́jẹ́ o pọ̀tẹ̀lá àwọn ìlú ìlọ́dún kan èfẹ́ sọ ìlú gbogbo àwọn ìmọ̀mọ̀ ni wá pọ̀ mẹ́ wọ́n bá láwọn owó síwájú sáàmì ni kéèsè sí kéwú wọ́n kẹwò pé ta ló kẹ́jù káwọn ránṣẹ́ ni o wọ́n sáàtà ọ̀rọ̀ sọ̀pọ̀ nítorí ogun láì láàrín ọmọ tó ṣùgbọ́n ọmọ kan ní tí mo sì mọ̀ kò sí tọ́jà bẹ̀ dé làmọ́lẹ̀ gbogbo ogun bẹ́yẹ̀ bá sì ló gbogbo ẹ̀ ní wípé ọmọ èṣù hmm. ó dé lọ hmm. lọ ogun wà bí òsì ogun ẹ bá ní òsì ogun ó pe ọlọ́run ló hmm. ẹ bá ní òsì ogun ó pe ìtumọ̀ ogun náà ní pé wọn ètù fún àgbọ́ yìí ṣe pé um, ọlọ́mọ̀ṣẹ́ oh. wo mọ́júmọ́ ilẹ̀ dùn fún tí ó jì mọ́ o tí wọ́n bá yí púpọ̀ rẹ̀ fún akó ti kú òun bẹ̀rẹ̀ tòró ló ní ìlànà yìí ṣùgbọ́n ìlànà ọkọ̀ náà ó ní ìtànú ọlọ́run tó tó jẹ́mọ́ nǹkan sọ yìí kìí ṣe sí òjò o ọ̀gẹ́nu ọmọ ìyá ló bíbejì tàbá ń ṣe wá sí gbogbo ló sọ̀rọ̀ òbejì mọ́lẹ̀ gangan o nígbà tí èkó ìgbà wúrí na mọ́ bá kú méjèèjì kẹ́kọ̀ọ́ ṣẹ́kù nígbà lórí ìṣòṣe ìyà ọba tó lórí lọ́ba tó bí mani nígbà tí ó bá wá sí lèjì ọ̀rọ̀ àtìyàwó ọ̀fẹ́ jọra wọn dáadáa ìyàwó pé bóòrò tó ní ah, ah. bóòrò wá ní kí ni ọlọ́run ọ̀yẹ̀ dókítà yìí kò sọ fún màá láti owó lọ̀rẹ́ ìbílẹ̀ ah, wọ́n ti wọ́n ti ẹ̀wà lọ́jọ́ wọ́n ti wá lé wa kò sí sọ́kùn ilé olùkọ́ ah, àṣọ̀fọ́lọ̀ kò wá sọ́kọ́ sí ìwọ̀ bàdéjà ìwọ lọba tó ọmọ gbẹ̀gbẹ̀ tó jẹ́ pé kò sí ibi wọ́n fẹ́ yà sí mọ́ dọ̀rẹ́ náà náà lọ dàpọ̀ wọ́n ti mọ̀ sí ẹ̀ sí bá ń fún àwọn ìlànà àti àwọn máa ń dijá ìmẹ́sì lọ́dún yìí o. Alhamdulillah. eléyìí wá kiri bàbá wa kan lù náà ní níbàdàn ló tẹ̀lẹ̀ ìrìn sọ́nà eré abẹ̀ òjòrò gbélé wọn bàbá ti lé ní 70 years gbáná nígbà tí òjò gbélé àti fáànà ibi tọ́lọ lẹ̀mọ́ bíyàn bẹ́ yọjú bẹ̀ ọ̀ràn ní ìfòrí àbíkẹ́ ìrọ́ra gbàpọ̀ lọ́hùn kọ́ra mọ́ ìsúnkúnnú orí bàbá sáré àwọn amọ́sọ́lájí ẹni tí ó fún ní báàmù lójú èso kan méjì mẹ́ta fọ́sàdá fáànù tó fún àwọn jùmọ̀ bá wọn kiri padà ní tí iná tún lẹ̀ mọ́ kò tẹ́ yọjú sí ń bọ̀ wá jọdún kẹta tí afẹ́fẹ́ ìdé bí ṣe ń gbé ẹgbẹ́ pánù yìí yìí lẹ́gbẹ̀ẹ́ náà bàbá táwà kò sí wọ́n ti tẹ̀ wọ́n bá lọ mọ́tẹ̀ tó bá wọn bàbá ti kọ́rùn nígbà tí ìṣẹ̀lẹ̀ bàbá wa náà máa àjà wọ́n wá rọ̀ sí ojú ọlọ́wọ̀ èyí ọ̀pá tó gbélé kẹta yìí àtẹ̀mí àti ẹ̀ wọ́n sáré gbé wa pọ̀ wọ́n dà tó lọ́tẹ̀ náà wà láì tó lóòtẹ̀mí àwọn láti ọjọ́ náà èso kan yọnu lé máa àmà ìjìbìn ọ̀pọ̀rọ̀ ìdájáà jẹmáà àwọn nǹkẹ́ yìí nínú àwọn mùsùlùmí ìgbàgbọ́ wọn sọ́bà dẹ́dà ó ti di ọ̀rọ̀ ẹnu ẹ ń bá gbọ́lọ́mọ̀ bá gbọ́ tóòtọ́ ìgbà sọ́rọ̀ lè yàn máa máa o kílẹ̀ yíwa ọlọ́dún ìyàn lẹ́bí mọ́ta sọ fún ìbàmí ìsọ̀rọ̀ yìí sọ fún wọn wípé kí wọ́n máa ń kó wọn lọ ń wọn lọ ń wọn lọ wọn lọ wọn lọ nígbò rìn wọ́n bá sí omi bí èsè dé sí omi wọ́n ń wo òkun rẹ́rẹ́rẹ́ wọ́n ń wo ẹ̀yìn wọ́n rí fíráúnà àtàwọn èèyàn rẹ̀ tí ń bọ̀ mọ́ ọba ti bọ́sọ ìmẹ́ni lọ́rùn rẹ̀ ọ̀dá ọba ti anúmì mú sọ́rún sọ fún wọn wípé ẹ̀sàkọ̀kẹ́ ìbàlẹ̀ ah, ààrẹ bá kún sọ́lẹ̀ ìfìyàn gẹ́gẹ́ mọ́sá a ti wà lẹ́nu ya tí ó mẹ̀ sí pẹ́ ààkò ṣúà ìwọ̀n náà ló ní àpò àti lápò fẹ́rẹ̀mì bọ́yì pẹ̀lú ogun pẹ̀lú bá pẹ̀lú àwọn pẹ̀lú kòkò pẹ̀lú wásáàtù kó o já sí ilẹ̀ jẹta ó ká kókò bí ẹlẹ̀ ìkáká wà lẹ́nu ìyá kí láti báyìí àti mọ́sá ọ̀rọ̀ ojú ẹ̀dájú mọ́sá ní kí ni tẹ́ ìrógan wọ́n ní ẹ̀yìn náà làwọn ọ̀sọ̀gbọ́n láàrin kò sí abẹ́gbẹ̀gbà lórí ìkíra olówó mọ̀ ọmọ lẹ́bí ìpápá yóò ti pàwá ànílì mú ká wá ń sọ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ sọ́kọ̀ wípé kánà ìtẹ́ ìhun nǹkan padà tẹnu ní ìnà màríyà rọ́bì ìfàyàdì ọlọ́run bá mi ń bẹ pẹ̀lú mi ìtaṣe táàfi bọ́ yọ́ sọ fún mi ní ìsìn ọlọ́run ní lójú ẹsẹ̀ fáàfù lọ́lọ́run bá lọ oríṣìíma fàáwọ́ àìyá ìlà àmúta àníbìsí àtọ́kẹ̀ ìgbàgbà ọlọ́run lójú ẹsẹ̀ tí ìgbàgbọ́ yẹ tí ń ní òdòdó náà là ń sọ fún àdìsí mọ̀sá pé papọ̀ wọ́n rẹ̀ ti náà ní ó ti náà ní fàǹfàdà ọ̀bàgá náà kó lò fẹ́kì kàtọ́bìnà àríyìn ọlọ́n ní àjẹ́bómi lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún kọ́ máa di òkè lẹ́gbẹ̀ẹ́ òsì kọ́ máa di òkè jẹ̀mọ́ra ọlọ́run ọba táǹkà fún ìdájí lọ́sọ̀gùn táǹkà fún ìdájí sọ́sọ́lẹ̀ ọba táǹkà fún ìdájí tẹ́ẹ̀dúwọ́ tó bá jẹ́ bágà àdáwò tí ìsìn òní á gbé títì yẹn fún tọ́ba gbogbo owó ní ayé yìí sóòjọ́ ni ó ti tọ́ fẹ́ ṣe. títì gbé lójú ẹsẹ̀ ilẹ̀ ń gbé lójú ẹsẹ̀ à رأيت الله أكبر كل شيء رأيت الله أكبر كل شيء محاولة وعظمه جنودا محاولة وعظمه جنودا محاولة ìtumọ̀ gbàgbọ́ yìí kò ní ìtaláyà ah. tọ́lọ̀ ní máa ṣe ìtaláyà ní ìtẹ̀mọ́ sáré ilé olóògùn lọ ajẹ́pọ̀lọ̀ tí mò ń sì ṣe ìtaláyà lọ tí ń bọ́ bá tún lọ sọ́rọ̀ olóògùn hmm. ọlọ́run ni tí mò ń sì ọkọjọ́ ọba téèyàn máa fìjà lọ hmm. ẹ bá sì tó bẹ́ẹ̀ kó fìjà lọ lọ kó tún wá fún déèkì àwọn kan sì já láàmù lórí fóònù nígbà lágbàjọ ọmọdébá ti ọ́ ta ìjọba yìí hmm. ọlọ́run ṣe ìtaláyà kò dé fìjà lọ ìgbàgbọ́ yìí òun lọ tí wà láti dé tẹ́ abákà wọn ìyá wọn pọ̀ pẹ̀lú gbòrò wọ́n ní àwọn lọ lè ṣe wọ́n jọ dáwó gbẹ́kànga ni o mhm. wọ́n tún wá máa ra omi padà wọ́n lówó bí kànga o mhm. wọ́n tún wọ́n tẹ́jẹ́ ni tí wọ́n bá sì pé oúnjẹ kan ló ń di ọmọ kò tó ọkọ̀ tí wọ́n pè náà ju oúnjẹ ọmọ lọ ni ṣé sọ́kà sọ́kà ẹni tẹ́mi mà lọ́ máa rí láyé èmi gan rí pé sóṣe ṣeré nìkan mo fẹ́ rí fún bàmá mi padà ọmọ rẹ̀ ni mí o ẹni tí mi gbà lọ́mọ rẹ̀ tọ́jọ́ wípé tí bá rí one million lójúmọ́ iná ni ọ̀nà ọmọ kó fún bàbá àti ìyá pé iṣẹ́ ẹni ìjọba wá wù yẹn yọ fún mi mẹ́rẹ̀ àárín bọ́yá àrọ̀ mú fifty fifty one million lónìí dẹ́bì mọ́nì ẹjì àkọ́rọ̀ ẹwẹ́ bàtà akọ́kọ́ ń gbé sàlẹ̀ kòtò táwọn ọmọ wá sí fún ọmọ bẹ́rẹ̀

mọ́sánárì lóbìnrin ìbájé ọlọ́mà wọn ṣubú ní tọ́lá ìdíkó forí mẹ́lẹ̀ ọwọ́ rúmà ọ̀rọ̀ bàbá rẹ̀ sí ìlú lábùdá kíníkàtíkà àwọn lọ́sítù wọn ní tán àbárí 5 million naira àwọn bẹ̀rẹ̀ à níbo làwọn ti rẹ́lẹ̀ ìgbìmọ̀ láti àárọ̀ níbo òdírọ̀lẹ̀ tó sú obìnrin ọkàn pariwo ló sì gbé ọlọ́run tó sì mọ̀ pé ilẹ̀ lómi àtiwọ́ nìkan ó di ọmọ yìí o bá jọmọ yìí mo fi ọba tí mò Kéèkéèdà ọ̀bí, kéèkéèdà ìlú náà. Akíbá ọkọ̀ lè ṣe yìí, mọ̀ á wà látà wà òjòrò dáa. Mọ̀ á wà látà wà òjòrò dáa. Jẹ́mà, ìgbàgbọ́ òun kù lọ rẹ̀ kẹ́ẹ̀kẹ́ jùwà nípa yọ̀ ọlọ́run, wọ́n mẹ́rọ̀ yọ̀ ọlọ́run, ní ìjẹjọ́ ẹ̀ẹ́kejì wá ní ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run yìí òun náà kìí ṣe nǹkan òjọ́ kìí ṣe kẹ́kẹ́kẹ́ tí a bá lé ìrìn bẹ̀rù ọlọ́run subhanahu wa ta'ala òun náà lẹ́n tí ó máa sá fún tọ́lọ̀run ọba lè fò bẹ̀ ẹn tí ó máa sáré lọ ṣe tọ́lọ̀run ọba subhanahu wa ta'ala rán kéèyàn wá tó dàbáhùn á wà wá ìgbèrè yóò jọ hmm ọlọ́run bá ń bí ọ nínú ọ̀dà ní kẹsì rẹ nínú àti ọ̀pàyà rẹ nínú pàyà àti tòótọ́ lẹ́yìn tí ó ṣe wá láǹfààní láyé àti bàbá ìjàmà dẹ́kun sí rọrùn bẹ́ẹ̀ fún wa. jẹ́mọ́ra ìpáyọ̀ ọlọ́run ọba yìí ó bùkátà fẹ́ṣẹ́ àdúrà ní gbogbo ìgbà ọlọ́run tí ìlú payà rẹ̀ ẹ ń bá ti ń bẹ́ tí bá ti ń tọrọ ọ̀páyọ̀ ọlọ́run èyí ti ń tọrọ ní pé ọlọ́run ó ẹgbẹ́ tí ń tọrọ ọ̀páyọ ọlọ́run ìdí sọ gọ́rọ̀ ẹ̀kùn lálàáfíà ẹgbẹ́ tí ń tọrọ ọ̀páyọ ọlọ́run ìdí sọ pé ìwọ ọlọ́run ìwọ ni ọba ilé ayé mi mú má fàyè ẹ̀mí kankan lọ dákun máa bá ń rẹ̀ wọ́n ládàá rẹ̀ jẹ̀máà mo wó sàkún lọ fúnra mi mo ronú wọ́n ni ẹ̀sìn náà tààrẹ tó gbàwó ah, à olóṣù kẹjọ rẹ̀ ah, bá ti wá ń wá ìjọ́ àkùrú nọ́tírí kan ẹgbẹ́ ìwà ọya bàǹkọ́ dádì fùfú kókó olóúnjẹ yìí hmm, bàbá mi ní báyìí ẹ̀bà lọ́fẹ̀ẹ́lú kàmọ́ gáàrí ẹ̀gbọ́dọ̀ mú akákéńgbé ẹ̀gbọ́dọ̀ débìẹ̀ ẹ̀yìn búrẹ́dì tó ti jẹ kéèkó jẹ yí mọ́ iṣu ẹgbẹ́ máa dé bẹ̀ wọ́n sáàkà ogun ẹlẹ́gàgà bàbá sàgbà tí wọ́n bá nígbà gbogbo ọlọ́mọ ẹ̀kọ́ ọmọ ẹ̀dẹ́ ẹ̀díkà wọ́n bá fún ní wọ́n sọ lẹ́bàá kọ nílé wọ́n yẹ lọ́sàn kò sí tí wọ́n jẹ ọlọ́run sì kẹwọn tẹ́lẹ̀ tán bá gbé bá wà bàbá ní kọwá jẹ́ pàtì sí ní ti máa rúfẹ́ pọ́fẹ́kẹ́ lè ní ó bọ̀ mhm. wọ́n mú èdè yẹn mára nígbà ọ̀gá ẹnìkan máa gbé kéńgbé wá ah! wọ́n ti kọ́lé náà tí ó bá ti gbóúnjẹ jẹ́ wọ́n tàbí lọ mú wèé

ìkẹ́kẹ́ tó lè sí ẹ̀sì ní màálù ò lè yàwèrè yàwèrè kọ́ yàwèrè tó kùn bí bàbá tẹ́ wọ gùgbú ní ó fọ́ múnú bàbá ní àwọ̀ ǹgọ̀gẹ́ náà ni ó páyàn jọmọ́ ò sì ní páyàn ò kéèkì ààrẹ ààrẹ ìtẹ́lọ́mí ṣe àà ah, tẹ́rí kó sí fún ìṣẹ́ ẹ̀yà mọ́kún lè mọ́nú lé o ilẹ̀ nìkan sọ fẹ́ kí ní ọgbọ̀n ọdún títí ń ṣe nílẹ̀ ìkẹ́kọ̀ọ́ ẹ ń bá ń tọrọ ọ̀bẹ̀rú ọlọ́run in tí ń sọ ní pé ọlọ́run mọ́dàyé mi dẹ́nì kankan jẹ̀mọ́ra mo wá dé ibi lọ láì ẹni ọba gba ọlọ́run gbọ́ tí ń bẹ̀rù ọlọ́run ọmọ min hadi àbí ìlú ọlọ́run ọ̀rọ̀ kan bọ̀ àdìsí àbúrò rà gbà wá ìyá wa mẹ́bùn náà òun náà gbà wá bákan náà ìyàwó mẹ́gbọ́n náà gbòjá pọ̀ ìyàwó ìṣà náà wọ́n gbà bí ìfẹ́ wá ọmọ sáàmù ìtàbí ìfẹ́ wá anábì sọ́mọ wà lọ sọ́lá màdé fúnra náà lọ bá ń sọ̀rọ̀ wípé anábì kò sí máa sọ báwo náà wípé máa ádáálí pẹ̀lú àìn wà ní yan nínú ẹ̀gbà wọ́n mi máa ádáálí jọmọ́ kéèyàn gbọ́ náà gbọ́ kó sì máa bẹ̀rọ̀ náà kò yí lé o àwọn hmm. aláìkọ̀rọ̀rùn ah, àgàgà tí èyàn bá gbólóṣì mo máa ń sọ tí èyàn bá rí ẹ̀lú lóṣì kọ́ mọ́ gbà àmà náà dọ́ mm-hmm. mọ́sálásí náà lọ́lọ́ àgbó àtàwọn ìrẹsì mọ́sálásí rẹ̀ ní agbára o ọdún tàná jíma mo tún wáyé bí ra níbo lówó bí bàrí bòrò dé ro ọmọ nàìjíríà jẹ́ ti ń wa kùsà lèyẹ tó ti ń dún sọ eré eléyìn wọ́n sàgbà sí ìfà ìfowó bí tẹ̀bí ilẹ̀ ìwàlé obìnrin àpò wọn ò fi jẹun sọ àtọ́nà òdè ìdàjí lẹ́lẹ́ àti bóòwò ni bóòwò ẹ̀yìn obìnrin tó dé sí mo kò wú sí sẹ́yìn àtàgbẹ̀ nǹkan ní sàtọ̀bá òde bóòdì sàtọ̀bá ìdí lọ́bá kọ́sọ̀ ọkọ́ ńlọ rẹ̀ ìyàwó ẹ̀mí kàkà gbé náà pé kọ́ bá po rẹ̀ bọ́yá nǹkan nígbà bẹ́ẹ̀ ọ̀tá kò ah, ọmọ ẹwà lọ́la gáàrí wọ́n wá tẹ̀bà ọmọ méjì ìyàwó kan ọkọ kan ọ wá máa má tẹ̀bà mẹ́rin kan sẹ́gbẹ́ nìkọ̀ọ̀kan ní hmm. wọ́n ti wọ́n wá mú kọ̀ọ̀kan ní wọ́n bẹ́ẹ̀ ni pé dùn àtàkọ́wọ́bì oníyàkọ́ tẹ́lẹ̀ yìí lọ́pẹ́ yóò lọ́nà oún tẹ́lẹ̀ yóò alhamdulillah owó tí wọ́n fẹ́ kẹ́ kọ́wọ́ lérẹ̀ owó ọlọ́run owó ọlọ́run tẹ̀lẹ̀ láwọ̀ dáàkọ̀ owó ọlọ́run ilé ẹni tẹ́lẹ̀ yóò lọ ọpẹ́ ebi mú ara náà táìmù tó ti pẹ́ ó pọ̀ lọ sí pé bọ́ọ̀n tẹ́ ẹ̀dú dá ẹ̀kọ́ owó lọ́kẹ́ owó ọlọ́run ni àwọn abẹ́ jẹ́ ẹ̀kọ́ sẹ́yìn bẹ̀ lọ́wọ́ àpọ̀ ìyàwó mọ́ pàtàkì ọmọ ọmọ àkọ́kọ́ mẹ́fà kan ọmọ ìlú mẹ́fà kan wọ́n bá ikú tẹ̀ mọ́lẹ̀ nígbà wọ́n ní ẹ̀jẹ̀ kan tán kún kálukú lọ́gbọ́n kú ní dáínì wọ́n ra sí ọ̀rẹ́ lẹ́ẹ̀kẹ́ díẹ̀ sí òun rẹ̀ nígbà pẹ́ bàbá jíde wọ́n náà wọ́n ti wọ́n bọ́ sí kíkẹ́ owó bí sẹ́kì lè gbà ẹ̀fọ́ mọ̀ ọ̀bẹ̀ sílẹ̀ ọ̀bẹ̀ àwọn obìnrin kúrò lẹ́sí ìmọ̀ nìkan ó tún kú mẹ́rin ọpẹ́ ńgbà tó ti di agun mọ́kànlá òyìn fẹ́ máa kọ ó tó padà ọlọ́ bí ẹ̀gbà yẹn ó gbóná ọ̀nà ìjẹ́ máa tutù àti lọ́kàn ìjọba eléyàwó pé kí lọ́kàn ìjọ ẹ̀bà tó ti tó mo ní wò kó àti bá wà bá ẹ̀mẹ́rẹ̀ ti ṣe wá àti wọlé lálùrí wa ìlàlórí ni pẹ̀lú ìlàlórí ẹwọ́n tẹ́ bẹ̀rẹ̀ ẹwọ́n tẹ́ parí ẹ̀ ọlọ́run náà fún lè mọ́ wa tó ní òní mẹ́rin àbúgbákiri o ni ìní ọmọlè ọmọbò àtọ́rọ̀ sọ́rọ̀ ẹgbẹ̀ ní arẹ́gbẹ̀ orí jájẹ níbi tó ọgbọ́n sí sọ kọ́ bẹ̀rẹ̀ òun wò ti fi bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí ìbàdàn àbá àkẹ́jọ́ káwọn wá ṣe competition káwọn ẹjọ́ bá níwájú ọ̀nà bọ́yá tó jí lóru bọ́yá yí nílẹ̀ ìdí kọ́lọ̀ má ṣe ní lórí owó ìmá ìdí láti bí ìdílọ̀ ọlọ́run ṣe ń jẹ́jẹ́ o ebi ebi àyíkọ́ sọ fọ́nà gbogbo tí ọ̀rọ̀ máa yé táyé fi rọrùn tèmi náà fún mi ní o gbàgbọ́ bá rẹ̀dà wọ́n rẹ̀ tọ́jú rẹ̀ o nítorí pé àwọn téèyàn jọ máa ń gbé ayé téèyàn fi máa ń dàgbù pé àṣò ló sì lo àwọn akáàjọ ń báyé mọ́ àwọn ẹni ìjọ Ah, ah, ẹ máa ṣe ẹ̀yí tẹ́gbúra rí kí lọ pàtà fi rán lówó àti gbajúmọ̀ gbajúmọ̀ lọ́rí olówó wọ́n jọ dàgbà pọ̀ ní eré ìwádò lówó eré ọ ma wá lo ń bẹ lọ́dọ̀ rẹ̀ rẹ̀ kódà àti rí gbajúmọ̀ àmà sárébò lọ́pọ̀lọpọ̀ bà wọ́n fẹ́ ṣe àwọn ọ̀rẹ́ ànábì ọlọ́wọ́ ní ọ̀fún wa wípé mẹ́ni ádà ní ìwà jíjẹ́ jẹ́mọ́ àti dúró dédé tí wọ́n sọ ìkò yìí o lásìkò tá a ha wo bí ìgbà tí èèyàn lásàárà ní mọ́sálásí ni ẹ̀rí àláàfá yóò ti máa káwó nígbà tá a fà gbọ́mọ́ ìṣẹ̀lọ̀ sí ń kí bá wọ́n ní kí adé àfọ́ náà àwọn àpá àṣìyàn tó jù ọ̀lọ́ ní abájé ẹnìkan bá yàn só ìwọ̀n sí gbà pé ọ̀rọ̀ rí ọ̀nà tó láti bẹ̀ ọ̀dà gbogbo ẹ̀tí sóògùn irú lẹ́tẹ̀ tí mọ́ sóògùn kọ̀ lọ́ọ̀tọ̀ irú aṣọ tí wọ́n lọ Ọlọ́run dákùn sí agéjé. Àwọn nǹkan yìí káàkì ìṣọ́ra téèyàn bá dàgbà mọ́lọ́ yóò máa fi báyìí ní kí ẹjá ìláyé hmm. àti kó ti yéèyàn láti kéèké ìsìn náà láti sípò mẹ́yí pẹ̀lú ọmọ kéèyàn ọmọ sọfọ́mọ pé ọmọ tí ó fẹ́ lè kéé mẹ́yí ogun sọ yìí hmm. ṣé òwe hmm. kò yẹ ọmọ agbọ́n nígbà tó di ilé tàbí mọ́ sóògùn kápò tí yóò fẹ́ lè tó wù àwọn ọ̀rẹ́ rẹ̀ wájú báyìí tẹ́ẹ̀jọ́ bẹ̀rẹ̀ ọ̀bá máa yìí rẹ̀ jẹ̀mọ́ àti ìrànlẹ́gbàlẹ̀ àwọn àpọ̀ ọlọ́run ni man áádà ní wàlíyàn ẹni wọ́n bá gbẹ̀dẹ̀ ọlọ́run gbọ́ nígbàgbọ́ òtọ́ tó sì ń fẹ́rù ní ẹgbẹ́ ẹmú lọ́ta fàkọ́dé àdáǹtì wú bí làhábì gbogbo ayé ẹgbọ́ o èmi ní ìbàjagun o ọlọ́run ṣe wá lọ́rẹ̀ rẹ̀ àti wọ́n lọ́rẹ̀ rẹ̀ táwọ̀ ó sùn táà máa harun mm-hmm. tó sì máa bájẹ̀ lọ́bẹ̀ tó ní kámọ́sùn mm-hmm. ó ní òní sùn jẹ́ mm-hmm. pé ewu tẹ́yà fẹ́lágbà wí wọ́n ní kọ́lọ́ bá gbàdúrà ẹnì kan ọlọ́run wá sọ lè dín fọ́lùkẹ́ èèfò ọdọ̀ ìrọ̀ nípa kú ẹni tó wọ́n bí ẹ̀lú ẹ̀kẹ́ni wọ́n jàbọ́ lọ́pàá lọ owó fún ọ̀rẹ̀ tí ìlú òbíjọ wà ó sì ká sáátá ọlẹ́ òkè ọlọ́sìsì fókùn ọlọ́lọ́tọ̀ ó sì kàbótọ̀ ọwọ́ afẹ́ máa fẹ́ ní lọlẹ̀ èyí fẹ́ bí wà rí lẹ́yìn tí yóò máa nàgà bá lọlẹ̀ ní àbí yóò máa parẹ́mọ́lẹ̀ mú wa yọ́nà faramẹ́lẹ̀ ni hmm. ẹni tó sì fẹ́ fà ló sì kù sí gírí o ẹni wọ́n bá fún ọ̀rẹ́ mi ọlọ́n lọ́ta ọ̀rẹ́ mi jẹ́ ọwọ́ amú lọ́ta fàkọ́dí àdántù ubìlẹ̀ haubi káwà bá fẹ́ sọ̀rọ̀ ní ayé wà lẹ́nì tẹ́lẹ̀ wà rí tún tọ́ sọ ẹ̀sọ́ wà ah, èmi rọ̀ bá rí ń jọ mọ̀ pé èmèrè méjìlá ní

wàlọ́ọ̀hì lọ́sàn-án gẹn ó sì gbẹbọ ẹbọ sí pòórá ẹ̀ẹ́dẹ̀ bí àárọ̀ ọjọ́ ọ̀lẹ́yà yìí ó ń ká tukú kọ́ mọ́ wọlé yìí pé à lẹ́sẹ̀ mú fíìmù ẹ̀rẹ́kùnrin yóò ju ìwà tó lọ lórí ibi tí nǹkan ti ṣe wá náà wọ́n ti wá tẹ́ ẹ bá yẹ tó lówó lọ́ sí bá lọ wúrọ́ ẹ sì máa ráwọn afá àkàtì inú rẹ̀ ọmọ àbí àbí ilé ìṣe ó ti mà sí rí tí ó ti lọ ìjà ti lọ fúnra rẹ̀ tí ó ti lọ fúnra rẹ̀ ní jẹ́mọ́ra ọ̀rí ọlọ́run kèéje tí òjò lè yẹn bí ìdọ̀rí ọlọ́run o ṣe wá rí ìdọ̀rí ọlọ́run nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ó tún wà déyìí ó sì sáré rẹ̀ àbọ̀ ọlọ́run bá ní mẹ́rin wa mú wọn lọ́rẹ̀ àti kọ́kọ́ gbà pọ̀lọ́ lọ́rẹ̀ ọlọ́run ẹni bá wa mú lọ́tà ah, ọlọ́run kò sí agẹ́jẹ́ o ọlọ́run kò sí agẹ́jẹ́ o èèmọ́ ah, ti pọ̀ lórí báwọn èèyàn ti máwọn ọ̀rẹ́ ọlọ́run lọ́tà tọ́wọ́ wọn ti gà pàápàá because ọlọ́run náà ló wọ́n máa bó ń tọ̀ ìjà kí ló ní káwọ̀ wá jọ àti tí ń sọ́mọ̀ ní pé ẹ̀rẹ̀ ṣe jọ́rẹ̀ mi kí máa bá yín gbìdá yín kẹ́ẹ̀mọ́ ti wà lámà àti ìtumọ̀ rẹ̀ ní ṣùgbọ́n tó dáwọ̀ àwọn ọ̀wà fẹ́ jọ́ ìlọ́lọ́run jọmọ́ ìwé tí máa ń tó òkùnjẹ́ máa káàkiri wọn ò ní nísìnyí tí láti bá àjẹkà tó pẹ́ ìgbẹ́lẹ̀ wà wà bọ̀ àìrí nǹkan rẹ̀ mú ẹ̀rùn àbúkọ́ bá di ní odò wọn ah, ah, àwọn kan máa ń tọ́jú ẹ̀ bá bọ̀ bọ̀ wọ́n ti àbàbá ẹ̀lú tí wọ́n náà ọkàn rí òní ẹgbà lọ́lọ́ ní máa ń ní sinmi sọ́wọ́ bá mú bí wọ́n tó bá bá lórí òkè àbá jẹ́mọ́ ọdá kan bàbá wọ́n bá ní dìfáyà àbá o yóò bá ti wú rí ti ìpìlẹ̀ orí hmm. kọ́nà kọ̀ jẹ́ ẹnu ọkọ̀lọ́wà àfáwọn àmì kọ̀lọ̀pọ̀ àwọn àgbò kan bẹ bọ́mìnrin bára wérí lásán bàbá hmm. ẹlẹ́ àní kí wọ́n bá ní ìdìfẹ́yẹ̀ ìtàdàmà ẹ má mú ọ̀rí ọlọ́run lọ́ta fúnra ọlọ́run lọ́nà wọn bá jagun fàkọ́lẹ̀ àdásù bẹ̀lẹ̀ àrùn يتقرب إلي ولا يتقرب إلي عبدي بشيء أحب Ogun ìlà níbẹ̀, ó lè wọ́n ni àhábù, ó lè wọ́n ni àhábà inú lè tí ó kọ́lá wà ní àìkọ́wọ́jọ́ wà pẹ̀lá bàrá. Ẹrù mi kò ní súnmọ́ mi ọlọ́run àti mẹ́sàkù bí àjírí mi kan ní súnmọ́ mi, kọ́ wá jẹ́ pé sí fi ń súnmọ́ mi ìwú tó le tó ń mo ti lọ́rọ̀ yàn fún. Hmm. Àṣekẹ́yìn ò tó le dọ̀rí ọlọ́run ìrún rẹ̀ ọmọ pé lẹ́yìn ìgbà tí ọ̀pá nǹkan pọ̀mọ́ náà torí gbogbo mùsùlùmí tó bá pa nǹkan pọ̀mọ́ náà tí onípẹ̀rẹ̀ mùsùlùmí fún òfin lè fọ́ọ̀mù fún o bí ń gbáwẹ̀ wọn ọ̀pọ̀ bí o wà máa mọ̀ náà an tó kúbàlà nínú àpapọ̀tún ilá náà kábàrú bí lá hmm. ẹn tí ọ̀ bá ti jẹ́ pọ́ngbọ́n fọ́nà fún òfin lè fọ́ọ̀mù fún o ẹrù mi ká ò ní fi nǹkan kan súnmọ́ mi kí nǹkan ọwọ́ wù mí àti kọjá ẹni tí ìwọ́n wà dédé jẹmọ́ ẹmẹ́jì àbúyàn alàyé lọ́wọ́ ẹ̀sìn wa bàbá kan bá ní ó náà ti bọ́ nírun àbájẹ́ ilẹ̀ àìlà bàbá ní kí n tí ìbẹ̀rẹ̀ lọ báyìí mọ́ bẹ́ẹ̀ pa méjèèjì pọ̀ ní bàbá lẹ́lẹ̀ àjáyì nígbà ọ̀dọ́ làtàrí àbúrò lọ́wọ́ ní bàbá ti kúrò léwu níbo náà wà ọmọ kan sọ pé wọ́n bẹ́ẹ̀ lọ lónìí nígbà òní máa ń bí wọ́n náà ti gbàgbẹ̀ lọ sí mọ̀ká adé magribi àtúnyẹ̀ ah, iṣẹ́ ìyá yẹn nígbà ọ̀dá fún àjọ kejì wọn ni àwọn dúró kí àwọn àrùn ní àwọn èèyàn tẹ́ gbà bẹ́ẹ̀ hmm. ṣé ìbàdàn ilé ló fún mọ́mọ́kà ni àbí mọ́bí yóò lò fún mọ́mọ́kà táà fi gbọ́ ní gbọ́ kan pé ànàbí wọn wà délé o lọ́ba ní ah, ẹ̀yìn bá mi o mo ti lọ kí ọmọ mọ́kà o tọ́lọ̀ bá wá rí bá sòwúrú lọ́wọ́ gbà káwà lọ bá bàbà bàbá hmm. bẹ́ẹ̀ ṣe dúró kí òun mọ̀ yìí ó dáa pípọ̀ ó dáa ah, ibi àfihàn lọ ní ọba tó rẹ́rí àtàkàdé tí àwọn oúnjẹ náà ẹgbẹ́ agbóhùn kò ẹgbẹ́ kó wájú wọn pẹ̀lú àpọ̀lé ẹgbẹ́ wọn jẹ ó di ọ̀sán wọ́n gbé ìyá àtẹ̀kọ̀ wá ẹgbẹ́ wájú wọn pàdé mọ́ bàbá ní rọyìn ọ̀fẹ́ yé mi máa wò yóò yẹ yín àtàlàyé fún yín wọ́n gbẹ̀kọ̀ wá àtàlàyé fún yín wọ́n gbà bàbá lè alọ́ ẹ̀dùnbò níbo wọ́n jẹ ilé ìwọ̀n náà jẹ́ o tẹ́ẹ̀rí ìta bí ń gbóúnjẹ ẹ̀yìn la fi ń pẹ́lẹ̀ nígbẹ̀ bá ń lọ ẹbí ilẹ̀ bọ̀dọ̀ sílẹ̀ ẹ̀ ń lọ rè kí ìrìn lẹ́gbẹ̀rẹ̀ Wọ́n ẹ̀ a máa tún kí ewu ọmọ orílọ̀ ọmọ tuntun bí máa tuntun. Bàbá máa tuntun àbádá, èso alá bẹ́ẹ̀ tí wọ́n bá ń ta ìyẹn agbára wọ̀ ká àbàlọ́ bá jọba ìjọba ìjọba ẹ̀bá ni kó yàwó bàbá lẹ̀ bí o ṣe ń súnmọ́ àwọn ìyàwó wọn lẹ́tọ̀ọ́tọ̀ sí kó mọ̀tẹ̀ kó mọ̀ tọ́tọ̀ sí mi òbí wọ́n máa dúró súnmọ́ ìyàwó náà ẹ̀ẹ́rì pé ọ̀rọ̀ yẹn ní láì mú jà lọ́wọ́ ẹni tí ọjọ́ yọ ọlọ́run ọlọ́run ní nǹkan àkọ́kọ́ tí ó ti tó wẹ̀ ìgbésẹ̀ rẹ̀ ọ̀ràn yẹn ni ọkọ̀ọ̀kọ́ gbé lọ́dọ̀ rẹ̀ bàbá ní jẹ àwọn ní ṣírò tẹ́lẹ̀ rẹ̀ wọ́n ní torí pí ẹnu jẹnu lọ hmm, àwọn ti wà sọ́là ọ̀dọ̀lẹ́nu tẹ́lẹ̀ rí hmm. ọ̀dọ̀lẹ́nu tí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ hmm. kìí sẹ́nu omi gángan ṣùgbọ́n ojú dàbí ní ọba mú yẹnu yẹn bẹ́ kù ìwúwo áwọlì ìyá ìlà òyìnbó olóògbò áwọlì ìyá ìlà òyìnbó tàrọ́mà láyàrọ̀ wúlì mú sí rúnà tàrọ́mà láyàrọ̀ wúlì mú sí rúnà rabbil alamin ila malakuti rabbil alamin ila ní ẹjọ́ àjò alẹ́ ìkó sì ti òdì táa bá ti mọ̀ pé a ń bá ti ń ti òdì kò sí mẹ́jọ́ láìpẹ́ o nǹkan àkọ́kọ́ tàbí ẹjẹ́ lérè mo lọ sí wá àṣìṣẹ́ ìlúkà ìṣẹ̀dá àkọ́bẹ̀ wọ́n ní àgbà fà kan ti wáyé pé ṣóhun lára pé ká lọ lé wọn ká lọ ọ̀bá ah, rí wọn ọba náà wọn àti ẹ̀rọ ṣe èdè sórí ẹ̀rọ ní ibi àwọn ìmọ̀ lọ́rí ah, wọ́n lè mọ̀ bàbá bọ́rọ̀ wọ́n ní ẹgbẹ́ náà bàbá èkí mú pẹ̀lú wa wọn ọ̀pọ̀ nígbẹ̀ ẹ̀fẹ́ wọlé ẹ̀ẹ̀dà sí èdè kànga kẹta ọlọ́wọ́ orí ni òkọ̀lẹ́ ìrìnà lọ mo ní morí kànga wọ́n ní rí àpọ̀ ọ̀tún bàbá náà tí ń gbà lọ mọ́ka nínú kànga nínú kànga wọ́n nígbà bàbá bẹ láyé àwọn máa ń rí àpá kan lọ́wọ́ wọn báyìí kan wá lọ́wọ́ àwọn ìjọba bàbá ó yẹ kẹ́ ẹ̀rọ òyìn àbá ìfún wa àpá yìí ti pẹ́ lọ́wọ́ rí ó máa ń gbọ́dọ̀ náà náà

nǹkan àkọ́kọ́nù jẹmọ́ ẹwọ àwọn táǹkáré tẹ̀lé lẹ́yìn táǹpẹ̀ lẹ́ni ọlọ́run ẹlòmí ìlọ́run ti sàrọ̀wàlà olóògójì ọdún wọ́n ní kílódé olóòrùn ní fẹ́ta àwọn ti débẹ̀ kò ní jámánì bàbá tẹ́ bá wọ́n tún kan ọ̀nà àmàlẹ́kẹ́ ó mọ̀ ọba wọ́n mú kí ní ọmọ oní àlùwàlà ní ọmọ bá wọ́n mú sí ẹgbẹ́ kọ́mọ́ bá já gbogbo tí ọ̀wà jọra wọn wọ́n wà máa yí mẹ́sìn ọlọ́run débi pé ẹnì tọ́bá ọkẹ̀sì ó kàn ó kàn wo sọ̀sọ̀ pé sílè ah, náà sì lè jẹ́ sí ọlọ́ ka ọlọ́run jẹ́ rẹ̀ lọ àti wà látìkù ọ̀run níjọ́ kà níbi ìgbòrí odò wọ́n wò kí ló dé ànẹ́bì lè ìnà àpòọ̀pà kò tí tó bá mi lẹ́rù tó àwọn tí ó máa sọ fáwọn làwọn rolé fún mi tó jẹ́ pé inú nẹ́nẹ́fẹ́ máa pín lọ àwọn àfá àsọ nínú àwọn ìkà tí wọ́n èdè èyàn orínàrí ìjẹ ẹni ọlọ́run kéyàn ọdọ́ ọ̀yọ́ náà jẹmọ́ra àwọn bàbá àná bàbá mi ọlọ́pàá bàbá wọn ààrẹ àjọwàjọ́ ẹ̀rù wá bá mi sí bá mi ní àwọ̀ àwọ̀ ìjẹ̀ náà ẹ̀rù tí ẹ̀bà mímọ́ jẹ́ lọ́la ní ṣe ẹ̀lẹ́là ní kúrò lọ́la wọ́n ní nǹkan méjì náà lè fún ọlọ́kàn balẹ̀ àwọn àfáà ní káàmọ̀ kí mo déédéé káàmọ̀ sí wọ́n bá ń a sì ti ń ṣe méjèèjì àwọ̀ náà wọ́n tún ní wọ́n ní kèèyàn àdéhùn ìwọ̀n fi wọn pé bí i tá a ní ìkè ṣe rẹ̀rẹ̀rẹ̀ fún òjì agbọ́yé ni ìjọ́rì ọ̀nà yìí kèé ṣe tó gùngbùngbùngbùngbùngbùngbùngbùngbùn ìmánì ìpayà ọba akẹ́kà ló lù wọ́n máa kéka fún tọ̀ àwọn bọ̀ ẹrù mi ti wá ń súnmọ́ ó ti nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú pé ti ọ̀rọ̀ yẹn wà láyọ̀ jáàlù abúlé yàtàkọ́rọ́bù nínú wáyà mi yàtà hábábù ìlàlíyàbí nàwáfẹ́ lẹ́yìn ìgbàjẹ́ òun ní bá ń ti ọ̀rọ̀ yàn tán ọ̀wà níyà kò ní gbò yọ́ bà tó máa ti pápá burú ó ti kí owó rò márà mù ìgbà tó yàn nàìjíríà tí máa ń gbà ọ̀rọ̀ náà kó bá ti máa mú máa ń dé tọ́wọ̀n lè máa ó fi ọjà kàfẹ́ tó máa ti sàrà ètò máa ń kà á ẹni tí bá ń ti àlékún báyìí àlékún náà ni ó máa ṣe lọ àtà òṣèlú bá òun tí ń fi wá sórí ààyò mi téèyàn bá wá dọ̀yọ́ tí n bá ti wá nífẹ̀ẹ́ rú mi yẹn àjẹmọ́ ètò tó ọdún mo fẹ́ ká jọ bá mi lọ láàrin ibi dé o kóńtù sámú àwúlẹ̀ ní àwúlẹ̀ tí yẹsùmáwù bì á àwọn àwúlẹ̀ tí yẹsùmáwù bì í inú wáyà mi bì í tó bá ti di pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ń wà á di etí tí fi ń gbọ́ràn etí rẹ̀ ní ìdí kí ìjùmọ̀ ìwọ̀n bọ́ ọ. wà bá sọ̀rọ̀ wúlẹ̀ rí yúbú sírù bí máa di ojú rẹ̀ ti fi rí nà wà yẹ́nà wúlẹ̀ rí yẹ́mú kí ṣùgbíà máa gbọ́wọ́ rẹ̀ ti fi ń mú wà rí ìlà wúlẹ̀ rí yẹ́mú sí ìdíyà máa gbẹ́jẹ̀ rẹ̀ ti fi rìn wọ́n náà ní ìtàkánà ní làwú ìyá náà tó bá bí nílé rẹ̀ nǹkan ká fún òbí òbí sọ̀rọ̀ ìpamọ́ jama'a ta da wama na'am an ka samu kawo kafin wanda kan wani rumba ash'ar agbaro bíi mọ̀rọ̀ìlì lẹ́wù àkàmà alọ́lọ́ì na àbárọ̀ ọpọ̀lú àwọn ẹrù ọlọ́run tẹ́wọ́ yẹ tó jẹ́ wípé eruku lè bò dáru o lè mọ́ làtọ́ tó fáyìn lọ́rùn ṣùgbọ́n àbọ́lọ́pọ̀ dàrúgọ́rọ̀ iṣẹ́ ọ̀rọ̀ ni yá àti bàbá kí nǹkan bá pin lẹ́mìí tó bẹ́ẹ̀ búra lórí ọ̀pọ̀ bá tẹ̀ lọ́rọ̀ ẹnu rẹ̀ ọlọ́run ó sì máa sọ búra jò tọ́ lójú ẹsẹ̀ bí kí fún ó bèèrè rẹ̀ lọ́wọ́já ó sì ṣe tó tó báyìí bí lọ́wọ́já ó sì bá lọ́wọ́já tó báyìí ha ah, ilé òní òní ṣúgbẹ́ ètò gbogbo ọ̀rọ̀ ọlọ́run ó sì máa pín ẹ̀kọ́ fún sọ̀rọ̀ ìjọ́jọ́ ọlọ́yẹ wọ́n e, e, e, ibi kan bẹ́tẹ̀ ẹ̀gbọ́ ẹ̀sìn wọ̀bẹ̀ nílẹ̀ ara Usman bin Affan kalẹ̀ bí àmì ẹ̀kí tó bá bí àlè yìí Usmanu tó jẹ́ àwòlé ànàbí ẹlẹ́ẹ̀kẹta nígbà táwọn ajáde sí ìjọba bẹ́ wá pamọ́ Madina wọ́n wá fún ní ọ̀sà rẹ̀ kí lọ bí 18 days kú òjò ọmọ láti mọ́ kú òjò ní ó délé rẹ̀ ó wá yọjú lórí ìfèrèsè lọ́jọ́ kan èrò lọ́dún omi ó ní àwọn àgbàlagbà ní ọ̀sà àbídà wọ́n láwàrí ó ní ẹ̀mọ́ ìjẹ́ ìní o ìjẹ́ ìgbà tí mo wà pẹ̀lú fàtàlám táàwọ̀ mẹ̀dínà ṣé bẹ́ẹ̀ mà fún mi tí ń bẹ́ mẹ̀dínà yìí kò sí kẹ̀kẹ́ tó bá wàrà mẹ́kà lóhun mẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ni àfomi kan wọ́n pè ní bí tó sì ní dàbí máa bà dàbí nù ní ní bọ́kẹ́tì omi kan àwọn ará mẹ́kà kéré wọ́n ọ̀dákó wọ́n dákó ó

ọ̀tọ̀lá ìwò ń wá èmi ò ní wá jọ́mẹ́rin ènìyàn wà wá. ó ní bá gbọ́dọ̀ yọ̀dà wọ́n ti gbowó kan lọ́ba gba owó ó ti kọ́ ní tí wọ́n dájú lọ́ba lọ kéde gbogbo mùsùlùmí mo ti ra ìlàjì bí ìró máa wọ̀ ẹ bá ní ìdúró mi bẹ̀ ṣùgbọ́n mo ti rẹ̀ dàní pé àpọ̀ngbẹ̀ni o oníjọ́ tó bá ti kàn mí bẹ́ẹ̀ ní ní ìdúró níjọ́ kejì lọ́kùnrin yóò bá dámà nígbà yọ̀ọ́ bá rẹ̀ jẹ́ tí òfin máa nù pé wá o ara gbogbo ara gbogbo ara làjòkú ọ̀tára nígbà yọ̀ọ́ ibi wọ́n tó sọ fẹ̀yìntì omi ní gbogbo àwọn èèyàn wá mú Usman ní lónìí omi lọ́wọ́ di èèwọ̀ fún mi kí mú hmm. sọ ẹ̀gẹ́ ẹ̀dìmẹ́ bákan náà níbi ìjìn lọ́jọ́ kan gbogbo mọ́ta ti ti fún anábí wá wọ́yìn láì sí ilẹ̀ tó kù lẹ́yìn mọ́sálásí wọ́n sì láwọn ẹbí tí ẹ ní ẹbí báyìí ni anábí níta ní ọ̀rà nẹ̀yìn tọ́lọ wọ́n fi dípò fúlàní jẹ náà káàkiri fún àwọn ẹbí kan òṣùwọ́n fi ní ọ̀nà ọ̀rà nẹ̀yìn ó ní àdẹ́bí mọ̀ fọ́lọ́ mọ́sálásí ìjẹ́bẹ̀ tó bá sọ́bẹ̀rẹ̀ ìjánà ìjẹ̀wọ́ ọ̀bọ̀ ọmọ nẹ́bì méjì obìnrin tó bẹ̀ lára nẹ́bì ẹ̀yọ kan nínú ilé ọkùnrin kan tí ó jẹ ọkọ wọn wọ́n ó lè mìíràn ní ó ní ṣe bí tọ́lẹ̀ fún àkọ́kọ́ fún mi nínú kọ̀ọ̀yà tó ó mú mi nínú kùrù fún àmì láwọn kan sí ìjànà sáàlì tàbí ló wọ́n jìnà káà kápá àtúlọ ọmọ bèbè ní ìlú àbàtú fún ilẹ̀ ìjẹta wọ́n ní bẹ́ẹ̀ bákan náà jẹ́ ṣùgbọ́n sọ́rọ̀ nígbà tí rọ́ọ̀mù fẹ́ gbogbo jàdúrà sálàm tí gbogbo wà láì pọ̀

ọlọ́run gbà rẹ̀ lẹ́yìn náà ní paríparí sí gbogbo ẹ̀kọ́ lájọ lókò tó ọ̀nà mọ́tàlá wọn nílẹ̀ yìí sáànà sí ìlú yóò sì kúlù jẹ̀lì ìsìn yàtọ̀ jẹ̀lì ìsìn ó ń kálu kúkọ́ gbọ́ ọwọ́ ẹ̀kí bá ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ mọ̀ ńlá sí ìjọ kí n gbọ́wọ́ ẹ̀rẹ̀ kan mo ti tẹ́lẹ̀ kan lọ ọba lọ wà nàbì ànábì náwó sókè wípé àádá jẹ̀lì ti ìjànà ẹni tí mo náwó òkè bẹ́ẹ̀ ni àti àtúnṣe jọ máa jókòó pọ̀ làbíjà náà

nítorí wípé ẹ̀yin àgbàlagbà ní ìbá sí ìdá o ká túsù dé sálẹ̀ ẹ̀kòkò ká lè mẹ́ tó ti jó lẹ́mẹ̀ èwo láàdánù èwo láàdánù láàdánù àwọn ọmọ ọ̀rí ọlọ́run ti jẹ́ tọ́jẹ́ pé èyí tó bá fẹ́ gbàgbọ́ bàdẹ́dà ọgbà náà ló wọ́n máa yọ̀ǹda rẹ̀ fún ọ́rídà wá dé píríncípù jáde kí ni wà mọ́ ní ṣàbọ́là wọn náà fúlù á ní lè fáwọ́ bí ìfàwọ́ àmà gbòrúurú gbogbo ẹni tó bá jẹ́ wípé ọ̀ràn yẹn ọlọ́run inú kíkù ẹ̀bí tí ò fi ráyè máa tàtẹ́gbọ́rẹ́ olólẹ̀ ولمدة فرع تلقم ولا ذكر أكبر لا إله إلا الله ولا ذكر أكبر لا إله إلا الله ولا ذكر أكبر بوكل بعد بعد فهو مضرور أي سلطان níparí parí gbogbo ẹ̀dà pátá táa jẹ́ mùsùlùmí fọ́lọ́hùn mẹ́ta la kó ṣe o èyí ọ̀wà òpégun mọ́ wà ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀hún ọ̀sẹ̀ tọ́lọ̀ wọn bá rọ́ọ̀dì bẹ́ẹ̀ kò jẹ́ tọ́lọ̀ wọn èké ṣùgbọ́n ilé ìjámọ̀ wípé wìláyà ìjọ́rìí ọlọ́run kéde bákan náà àkọ́kọ́ òun ni àbọ́límù ìná èyí mòmí nínú ṣùgbọ́n mọ́lá ṣàkóso ẹ̀mí ara rẹ̀ kí ìtumọ̀ rẹ̀ wúwà láàárín ó fẹ́rẹ̀ ọlọ́tòótọ́ ṣùgbọ́n kò lè má lọ òní má dé dìnnà tí wọ́n tún wọn dáhùn gbédè yóò tún fún padà bẹ́ẹ̀ ọ́dá wà lórí ẹ̀sẹ̀ tí ó sẹ̀tẹ́lẹ̀ igun àkọ́kọ́ nù igun kejì ó ní alìmùkùtẹ́sílù rúpọ́sùn mùkùtẹ́sílì ẹni tó jẹ́ wípé gbogbo tọ́lọ̀ràn ìmọ̀ ṣe gbogbo tọ́lọ̀ràn ìmọ̀ ṣe gbogbo tọ́lọ̀ràn bá ní kọ́mọ̀dé bẹ́ẹ̀ kò ní débẹ̀ ṣùgbọ́n tó bá ti ṣe ọ̀ràn yẹn ọlọ́run tán kò ní nǹkan mìíràn tó bá ti ká kó ní yínú kò bẹ̀rẹ̀ ọ̀la ọba ti kí ásírì mẹ́rin alàsáàdì mẹ́rin mẹ́rin méjì tó bá ti gba ọmọdún tàbáyì yóò gẹ̀ẹ́gẹ́ wọ́n lórí orílẹ̀-èdè wọ́n dáwẹ̀ kí lẹ́jọ́ ó dáwẹ̀ ló ń dúró tó tún bẹ̀rẹ̀ ìkámọ̀nà tó ń bẹ tí ẹ̀mọ́ ìwọ́n ní ọlọ́run mẹ́ta tọ́rọ ní ẹ̀yìn náà nínú yóò tó kálù tọ́lá lọ dàkó owó rẹ̀ kan bẹ́ẹ̀ ìkẹta ni wá bá pé ẹ̀ẹ́dọ́lọ́rọ̀ lè mo ti yọ òun ò ní sáàrà àti mú sí torí bí mo ṣe dára sí mo délé mo jíyà eléyìí tọ́jọ́ dandan mo ti ṣe kò ní àwọn ọ̀nà òkun ní nàmbà tù ẹnì kẹta omi àtàbíkù gbẹ̀lú kẹrọ àwọn tọ́jọ́ pé tí wọ́n bá ti gbọ́ lé ìtọ́nà fẹ́rì wọ́n mọ̀ sáré lọ́bì bí ṣe ń sojú lówó tán tí wọ́n ti rà tí wọ́n bàjẹ́ tó tàbí tọ́ọ̀sì àmẹ́lẹ̀ ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ yóò kàrí máa lọ bẹ̀ tẹ́ta ẹkí ó zaka fún wọn ní ẹlẹ́kẹ́ ọ̀pọ̀ ni wọ́n wọ́n tó bí márùn tó kẹ̀ níbi ẹ̀rọ ọ̀lọ́ta yóò kàrí máa lọ sí kọ́ sáàbì ibi kankan lẹ̀ láì mẹ́sẹ̀ rútúbà mẹ́ta tá a wà rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bákan náà kọ̀ ní lọ́dọ̀ ọba dẹ́dà ṣùgbọ́n gbà tí ò ti sí ìdá nǹkan pọ̀ ọba dẹ́dà ní ọ̀rọ̀ wọn kò sọ́kọ̀ ọlọ́run wọn ṣùgbọ́n tí n bá ti wá mọ̀ pé kí la fi ń wọn ìjọ ìyọ̀ náà ẹnì fún òsì wa máa tàn mí èmi ní kí n yẹra mi wò pé ṣé mo gbọ́ náà ń gbọ́ náà tí mo ní o tí mo gbọ́ náà ń gbọ́ ẹnìkan ọmọ rẹ̀ ó kéré ó ní mo ṣe dúra tó àti ìbàtẹ́ ìta ẹ̀wà tàbí fún ẹ̀yìn àwọn àdúgbò ìlàdìí lóru ó ní mo ti lé o. ẹ̀yin ìyá ìyá lórí ní máa bímọ ìyá kan ní ọ̀ nígbà tí ọmọ wá kí àwọn ìyá yìí náà jẹ́ ìyá mhm. ó ní ẹ̀yin ni atapájorí àti ẹ̀dọ̀jọ́ kan àti ìfòjòrò ọ̀rọ̀ arúgbà aṣọ mọ́kẹ̀lẹ̀ náà méjì ní ìyá àpà ní o ìgbà aṣọ lọ́jọ́ kò wá kan ah, rẹ̀ irú ìgbà aṣọ òṣèlẹ̀ náà mọ́ gbẹ́nà ló yára wo ọlọ́jọ́ ojúlú ọlọ́jọ́ Àdìrí ti wà bẹ́ẹ̀ kéèyè mà pé kèrè gẹ̀ẹ́gẹ́ ní paríparí, ọlọ́run tí á lọ́rẹ̀ mẹ́sì á ní ọ̀rẹ́ ẹ̀yìn àgbàlagbà ẹ̀yìn rẹ̀ ẹ̀dùn sí bá ti sọ báyìí ilẹ̀ mọ̀ ń bọ́lọ̀ lọ́wọ́ prọ́fù mọ̀ ń bọ́ àti bàbà ẹ̀yìn ẹ̀sọ fún wa wípé èsù náà pè ọ̀là hmm. Hmm. mo sún ẹ̀yìn àgbàlagbà ẹ wá sọ fún mi pé tí ìwé òní méjì ẹ wá fà á ẹni tí mo mọ̀ pé èsù pè sí ọ̀là hmm. mo ní bẹ́ẹ̀ ni tí n kò wá pè sí ọ̀là ààyè lé tọ́kọ̀ àròkọ rẹ̀ ààyè lẹ́tọ̀ọ́ mi àyẹ̀wò ní nǹkan fẹ́ sáré ìfún náà mọ̀lìkí ni ìtẹ̀lẹ́ ìrìnà wọ́n lè sùn pé yọ́la akówó ẹbọ ní ọ̀jẹ́ àjẹ́ wípé èṣù náà bẹ́ẹ̀ kọ́ ní ẹjẹ́ ń kówó ojú ẹbọ lóríta wọ́n gbé èṣù lọ́nà máa ń lò jù lákòjọ ah. ẹwù táwọn ìlọ sáyé lọ bá mm-hmm. àwọn ẹjẹ́ ń ojú ẹbọ ní òjò ọ̀kọ́lé àpọ̀ kan bẹ̀ nígbà ẹni ìjàgbà ẹ̀kì kan ẹgbọ́ ọjọ́ wá ní mọ́ kan bí ọgbọ̀gbọ̀ orí kan ẹ̀kọ́ mẹ́fẹ̀ ẹ̀yìn òòrùn sí mẹ́fẹ̀ yóò tún pẹ̀lú wá wọ́n wá kó sí ìsìnkú ibẹ̀ owó ìpọ̀ èèkó wá mùsùlùmọ́ mọ́ wá òpé ilé tí ó mọ́ lọ yìí tí n bá bẹ̀rẹ̀ bí ẹ̀yìn yóò ti fọwọ́ tó lọ́sàn jẹ́ ìfọwọ́ sa owó yìí mọ́ ta ọwọ́ òkun mọ́ ta ọwọ́ òsì òkun á lọ ilé tí ó wọ́n dà ní omi

lomi ń gbà lẹ̀ wọ́n tún torí ẹ̀bùn mi gbóná ní ń dún wọ́n wá ń pè ẹ̀rọ pẹ̀tẹ́ o ẹ̀rọ bó àjọ gbàwẹ̀ náà ní o